ní òkè síwájú nípa àdéhìí ẹlẹ́ẹ̀kejì nínú tíra Bulughul Maram lẹ́yìn rẹ̀ ní afẹ́wà mú àdéhìí ẹlẹ́ẹ̀kẹjọ wá àdéhìí ẹlẹ́ẹ̀kẹjọ yìí wọ́n ní وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب أخرجه مسلم وفي لفظ له فليرقه وللترمذي أخراهن أو أولاهن hadithi yìí ń mú wa lábẹ́ àkọlé wulugul kalb wulugul kalb ọjẹ́ masdar walagha yalighu wulugan gẹ́gẹ́ bí dakhala. يدخل دخولا والمراد بولوغ الكلب قلنا kí ajá kó ti ẹnu bọnú igbá kó mu nínú tí ó ń bẹ nínú igbá yẹn bóyá omi ni tàbí nǹkan míì ló wà nú ẹ̀ tó bá ti fi ẹ̀gbẹ́ ahọ́n rẹ̀ tó fi mu ti ń bẹ́ nu báyìí wọ́n sọ pé wà lára tòǹtòrí pé akramakumullah gẹ́gẹ́ ti ti mọ̀ nípa àwọn ẹranko yẹn pàápàá já títí máa mú mi onígbé tó bá ti yọ ahọ́n rẹ̀ yóò mọ̀ fà hàn yẹn yóò mọ̀ fi fa omi tó fẹ́ mu títí ahọ́n bọ́nú omi yẹn pa ni wọ́n ń pè ní wòlò alkẹ́lì bákan náà lédè lárúbáwá nínú ìtumọ̀ wòlò alkẹ́lì tó náà ní kí adé ó kẹnu bọ́nú gbá kọ́ wá yọ ahọ́n rẹ̀ kódà kó ṣe é pé kò mú nǹkan kan nínú tó àánú báyìí kó yọ ahọ́n rẹ̀ kó máa kó máa gbọ́n ahọ́n yẹn eléyàn náà ń pè ní wòlò alkẹ́lẹ̀. àdéhùn yìí wá láti ọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run bá kóyọ́ ní sí ó lè ṣe ọ́nà ìkẹ́ àti ọlọ́run kó máa bá sọ pé ọ̀húrò iná ahadikum idha walaga fihi alkalb an yaghsilahu sab'a marrat ṣíṣe ìmọ́tótó igbá ẹnìkan nínú yín ní ìgbà tí ajá bá mu nínú tó wà nú ẹ̀ àbí ajá bá tẹnu bọ́ yọ ahọ́n ayọ̀sílẹ̀hù sábà àmọ̀rọ́d ó náà ní pípé yẹn fọ igbá yẹn lẹ́ẹ̀mejì òwúlẹ̀ hùn nàbì tùrọ́bù ìgbà àkọ́kọ́ dá ọkọ̀ fọ̀ kọjá pé pẹ̀lú àfìfọ́ akhrajahu muslim alimam muslim rahimahullah ọ̀nà gbé hadith yìí jáde. wa fi lafzin lahu nínú ẹgbàá ọ̀rọ̀ mi tẹ́kẹ́ muslim yìí kan náà ló tún gbé jáde faliorik kọ́dánù ìntájábá tilẹ̀ tẹnu tọ́ba mu nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ̀ dànù. ajá ó tẹnu bọ́ yọ ahọ́n láì mú bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ̀ dànù. wọ́n Tirmidhi طبعا عبارة الإمام الترمذي أبو عيسى الترمذي رحمه الله عبارة وصيفه أخراهن أو أولاهن fífọ̀ tẹ́fọ̀ kẹ́yìn ẹnìkọ́jẹ́ pẹ̀lú ìpẹ́ tàbí fífọ̀ tá alákọ̀ọ́kọ́ ẹnìkọ́jẹ́ pẹ̀lú ìpẹ́ bẹ́ẹ̀ ló ṣe wá lọ́dọ̀ Abu Isa at-Tirmidhi ta'ala. àdéhìí wọ́n fi hàn wá irun táwọn máa ṣe. sí igbá wa nígbà tí ajá bá tẹnu bọ̀ ọ́. kí ló dé tó fi jẹ́ pé gbàdájá bá tẹnu bọ́nú igbá wọn ní ká fọ̀ kìí wá sí ẹ̀fọ́ lásán wọn ní ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì ètò sómi lásán wọn ní nínú ẹ̀ẹ̀mejì èjì èyún tí ìgbà kan jẹ́ pẹ̀lú ìpẹ́ àwọn arí nínú òfin ṣẹ̀ríà wípé wọn ní ká fọ kan bẹ́ẹ̀ rí lẹ́ẹ̀méje ká tún fi tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ àwọn ń sọ gbogbo ẹ̀gbin méje náà máa torí ẹgbàáwọ ọ̀rọ̀ kan tí ìyàpọ̀ ẹnu wà lórí ẹ̀. ẹfọ lẹ́ẹ̀meje kẹ́ẹ̀kan nínú ẹ̀meje èjì ó sì jẹ́ pẹ̀lú ìpẹ́ wọ́n lẹ́rìí ń bẹ́ẹ̀mbẹ́ lórí wípé ẹnu ajá ẹ̀gbin ni o ẹ̀gbin lẹ́nu ajá nítorí pé oríkèé tó ṣe pé tá a bá ti bọnú gbá. á sọ fífọ igbálẹ̀ méje dọ̀ranyà ẹ̀ẹ̀kan nínú ẹ̀ méjèèjì ó sì jẹ́ pẹ̀lú ìpẹ́ eléyìí ń ṣàfihàn yìí pé ẹnu ajá e, oríkèé ńkọ ẹ̀gbin ni. yàtọ̀ sílẹ̀ yìí ẹtún dànù ńdọ́ anugbà ẹ̀dánù eléyìí tún fi tọ́wọ́ igba tómi wà nù rẹ̀ tí wọ́n ní ká tún dànù nítorí pé ajá kẹnu ajá kórí kìtókì nǹkan ni o. bákan náà nínú àwọn fi hàn pé ẹnu ajá nù. bákan náà ọ̀rọ̀ anábì sallallahu alaihi tó ní ìnáyè ohun tẹ́ ẹ̀ máa fi fọ igbá yín. ní àfọ̀mọ́kangá ní ìgbà tí ajá bá tẹnu bọ́ òun náà ni kẹ́ẹ̀bọ́ lẹ́ẹ̀méje ọ̀húrù wọ́n yìí lò àyàfi fún gbígbẹ̀gbìn kúrò eléyìí wọ́n á fi hàn wá pé àti ntájà sì bọ́nu gbàm ẹ̀gbìn ni ajẹ́pẹ́nu ajá ń kọ́ ẹ̀gbìn ni. a sì mọ̀ yín pé dànù ẹ̀dá omi yẹn nù dídá mi nù wọ́n ni o dídá omi nù sísọ owó nù náà náà sì rí ní ìsìn pé àwọn ará omi ni ọrụ omi ìjọba ọrụ omi lọ́dọ̀ ẹlòmíì náà tí wọ́n á ní kó tún dànù pé dídá omi nù yẹn dídá owó nù nù tó bá yẹn mọ́ wọn ò bá ti sọ adé pé ẹ̀gbin tó mi dà látàrí gbàgà kẹnubọ lójú wọn ní àdánù tó gbogbo eléyìí náà fi hàn wá pé ẹnu ajá ń kọ ẹ̀gbin ni. ẹsì mọ̀kọ́ àná bisọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ wọn kọ̀ fún wa láti máa fi owó ráàlì nítorí wọn mú wọn sọ fún wa sí ara rẹ̀ yóò kó wa mu tẹnu ajá bá jẹ gbìn tẹsẹ̀ rẹ̀ ńkọ́ apá rẹ̀ ńkọ́ orí rẹ̀ ńkọ́ wọn ní tí ẹnu rẹ̀ bá ti jẹ gbìn gbogbo ara rẹ̀ yóò kú náà ńkọ́ ẹ̀gbin ni balqawlu fi famil kalbi kalqawli fi sa'iri a'dha'i jismihi níta bá sọ nípa ẹnu ajá náà la sọ nípa ara rẹ̀ yòókù ẹnu rẹ̀ ẹ̀gbin ni ara rẹ̀ yòókù ńkọ́ ẹ̀gbin ni wàhálà ìhe tó bá jẹ́ pé ẹ̀gbin bá la já téèyàn á lè jẹ téèyàn lè jẹ èèyàn lè jẹ àlàyé ń bọ̀. ọ̀dà tí a bá sọ yìí pé ẹ̀gbin lẹnu ajá gbogbo ara rẹ̀ yókù náà ẹ̀gbin ni òógùn rẹ̀ wá ń kọ́ tó òógùn rẹ̀ tóun ni tóun lòógùn rẹ̀ òógùn rẹ̀ náà ń kọ́ sẹ́gbin ni àbí ìsẹ̀gbin ẹ̀gbin ló ná torí pàtà ara ara tó jẹ́gbin lọ́gbà jáde nítòsí ti mú tara ara tó jẹ́gbin jáde ajẹ́kù náà ń kọ́ ẹ̀gbin ni. eléyìí jẹ́ ọrọ àwọn olùmọ̀tán sọ pé àà ah, dá ah, kàkà yóò sí pé ni ẹnu ajájà rè àwọn apá kan náà àwọn olùmọ̀ sọ pé rárá o ẹ̀gbin báwo fẹ́ẹ́bí máa Malik rahimahullah wọ́n ní kì í torí pọ́ bá ni. àmọ́ kọ́jọ́ rẹ̀ nìkan ara rẹ̀ yóò torí pé máa lu ẹnu rẹ̀ láti fi jẹ̀gbin ẹnu wa jẹ̀gbin òpin kára yòókù ọ jẹ̀gbin. nítorí pé ìtọ́ pọ̀jù nínú ẹnu rẹ̀ ni pé ma fi jẹ̀gbin kò wá túmọ̀ sí para yòókù jẹ́ ẹ̀gbin. dáadáa tí wọ́n á fẹnu jẹ̀gbin ètò sì pọ̀jù ní pé èyí máa fẹnu jẹ èyí tó pọ̀ jù ní kọ́jẹ́ gbìn báwo wá ni kò ní jẹ́ pé ìdájọ́ tí ó fi ní lọ́kàn balẹ̀ ní pẹ́gbin ló ná àbí òye èyí máa jẹ gbin lọ́pọ̀lọpọ̀ ẹnu ní sì máa fi jẹ àtàràmù kọ́ mọ́ wa tí a bá pè lẹ́gbìn kí wọ́n á burú mbẹ́ ṣé ajá yọ ọ́ yàgbẹ́ nìsín àtàràmù kọ́ mọ́ wa. yóò tún kú gbẹ̀ǹjẹ̀ yóò tún là ìgbàdá nàbí sọlá àzẹlà tó sàpèjúwe pẹ́ni tó gùn yàn ní nǹkan tó tún padà tó tún lọ gbà àpèjúwe rẹ̀ dàbí ajá ni tọ́pọ̀ tó tún lọ lá pípọ̀ rẹ̀ obì ó tún lá ìrì rẹ̀ ẹlòmíràn máa nǹkan pọ̀ ó tún ó tún kí á ní. kò sí nǹkan ìyàlẹ́nu nínú pàjá ó kó ara ẹ̀ àní tó bá yàgbẹ́ yóò tún lágbẹ́ ẹ̀ bóyá wò ó ti pẹ́ láyé díẹ̀ sí ó rí njọ́ kan <laughs> subhanallah pébi tó gbà wá kó tún pa pọ́ padà bẹ̀ so bọ́lá ń ṣe dáadáa kọ̀ ọmọ pé kan kan gbogbo ẹ̀ náà ni. àwọn ètò pọ̀ jù nínú àwọn àwọn sọ pé ajá fúnra rẹ̀ ẹ̀gbin ni òun fúnra rẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n ìmáàmù Málíkì àtàwọn kan àtàwọn kan àwọn sọ pé àà wọ́n sọ pé kìí àwọn tó pè lẹ́gbin ẹwà dúró tó wà ń bẹ tó tọ́ka sí pẹ́gbìn ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì ẹtún fi pẹ̀kùn ẹtún dá tó tó kẹnu bọ̀nù njẹ́ o tún fọ̀ mọ́ oníkẹ́ ẹ̀fọ́ ìgbà lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀ wọ́n sáwé lórí fífi pé ẹ̀gbin ni tó ṣùgbọ́n ìmáàmù Málíkì àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n ní rárá o kìí ṣẹ̀gbin innal amra bil ghusli lit ta'abbudi la lin najasa ẹ̀fọ́ igbá tájà kẹnu bọ́n apáyín láti ẹ máa ṣe bẹ́ẹ̀ kẹfì máa jọ́sìn fọlọ́ ni kí ẹsẹ̀ pé nítorí pẹ́ gbìn ní. kí ló dé wọn níbi dẹ̀líìlì taqyid bil adad ẹ̀rí rẹ̀ ni pé wọ́n ní iye ìgbà báyìí ní kẹfọ́ ọ̀dà iye ìgbà báyìí ní kẹfọ́ tó bá jẹ́ torí ẹ̀gbìn ni ó lè má mọ́ lẹ́ẹ̀méje pa máa malik ní tó bá jẹ́ torí ẹ̀gbìn ni ó lè má mọ́ ẹlẹ́ẹ̀mejì wọn ò sì ní ká fi kún ẹ̀mejì tó bá sì jẹ́ torí ẹ̀gbìn ni ó lè mọ́ lẹ́ẹ̀kan wọ́n sì la gbọ́dọ̀ fọ́ lẹ́ẹ̀mejì fal amru idan bil ghusli li ta'abbud pípa tí wọ́n pa wọn láti pé ká fọ igbá dájá bá tẹnu bọ̀ ńkọ́ àfẹ́ mú yín sin lọ́ọ̀ni látara rẹ̀ káwọ ẹni tí ó takò nítòsí mú àmà bẹ́ẹ̀ òní pé ńgbà wọn sọ pé iye ìgbà báyìí lẹ́fọ̀ tọ kí wọn lọ burú yá Imam Malik kásọ ike al-amru bil-ghusli lin-najasa wat-taqyidu bil-adadi lit káwọn sọ pé fífọ̀ tí wọn ní ká fọyín torí ẹ̀gbìn àmọ́ ìgbà báyìí lẹ́fọ̀ọ́. afẹ́ kẹ̀kẹ́ sin lọ́ọ̀nù kí burú ya yá Imam Malik kò tó burú bẹ́ẹ̀ fa <laughs> tó di eléyìí eléyìí torí ẹ̀gbin ni bọ̀ torí pé nọ́mbà eléyìí ẹni tààbù ọ̀tí kí ló fi ní ká ni láṣẹ ìgbà tó fi ní ká tún dànù ìgbà sọ pé lójúmọ̀ tó gbé torí ẹ̀gbìn. wàhálà yìí ó ń bẹ nínú tí wọ́n máa fi bẹnu àtẹ́ lu màlìkíyà wípé àbáhù lilmuslimina aklal kilabi bí wọ́n gbà fáwọn mùsùlùmí láti máa jájá níbo wọ́n ti wá ní ká jájá torí tọ́lọ̀ torí wọ́n ní lázimu qawlihim bitaharatil kalbi jawazu akli lahmih màtí bá sọ pé ntọ́ mọ́ lajá ajẹ́ pé ntọ́rọ̀ yín gbọ́dọ̀ bí náà ní alójẹ́ ṣùgbọ́n lẹ́yìn nínú òfin ṣẹ̀ríà wọ́n ní lazimul qawli laysa biqawli ntó ṣeéṣe kọ́rọ̀ òbí kìí sọ̀rọ̀ tí mo sọ. àbí òye wa ẹ̀hán ní ìsìnkí sọ fún wa pé ọ̀njẹ́ ọlọ́sàn àwẹ̀ ǹjẹ́ mi wí kò jù bẹ́ẹ̀ lọ́mọ sí lọ. ìwádìí ni ǹjẹ́ ọlọ́sàn àwẹ̀ ọ̀njẹ́ ọlọ́sàn àwẹ̀ ẹnìkan á pè é ajẹ́ pé ńgbà tó ń tún jẹun lọ́sàn-án àwẹ̀ èyí ṣe mùsùlùmí nù tí ìbá ti ṣe mùsùlùmí ọ̀yẹ̀ ká kó fún ọ̀pọ̀ pèntí bàbá wínú fún tó jáde kí bàbá o bàbá yẹn kàn béèrè pé ọ̀ ń jẹun lọ́sàn-án àwẹ̀ sá ẹ̀wọ̀n àgbà àánú ọ̀rọ̀ yín nítorí yẹ kó bí náà nìyẹn àà lazimul qawl laysa bi qawl ntú ṣeéṣe kọ́rọ̀ òbí kìí sọ̀rọ̀ tèmi mi ọ̀sọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé yẹn ọmọ fura ẹ̀ rí pé ńgbà mi ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ fi mú yín tí ò tí ì sọ lọ́rọ̀ ni pé màá tó ti sọ báyìí sọ báyìí àti mà pé ntò mí ni mí àmì ò mí ni ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n á jọ adájọ́ wọn ò gbọ́dọ̀ mú ọ pẹ̀lú tí ò tí ì sọ jáde ọ̀wọ́ ètò ti sọ ọyún náà wọ́n fi mú ọ wípé só túmọ̀ sí àbí ò sí kó túmọ̀ sí máa lọ rẹ̀ jàre. torí ẹ ìgbà tí màlìkì àsọ ike ajá ntọ́mọ ni kìí sẹ̀gbìn àwọn opponent wọn wá lò àti chance pé ok ajá pé ẹgbà kájájá nù níbo làwọn ti wá sọ ṣùgbọ́n o kan sọ bẹ́ẹ̀ nù wọn nítawọn sọ àwọn ọ̀sọ́ kíkà ní lórí ànábi sọlá àṣìlọ wọn là gbọdọ̀ tajà wọn là gbọdọ̀ tajà nínú àwọn ẹ̀rí túnú ẹ gbọ́dọ̀ ta ọ̀dà àwọn kan wá sọ sọ̀hánán wọn ni ọ̀ bẹ̀rẹ̀ kọ́ àwọn ti sọ pé ntọ́ mọ́ lajá sọ̀hánán wá sọ pé abi'ul kalba wa ashtaril kalba wa ahujju bimalil kalbi àwọn ta àwọn rà owó rẹ̀ gan àwọn fi ṣáájú. so sẹ́mi kú gbogbo eléyìí mú àwọn akójọ ẹ kí ló tún kù ẹ máa jẹ́ ló kù sọ pé ẹ rà ẹ tún tà ẹ tún fowó rẹ̀ ṣáájì ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ ọba lọ mọ́ká owó tọ́tọ́ tọ́ mọ́ lọ́yẹ kéèyàn kójọ nínú pówó sì mà oníkọ́jẹ́pọ́nà téèyàn gbà rí ọ̀tọ̀ inú kpowó mọ inú kọjá pé ó tún rà owó rẹ̀ ńkọ́ ẹbí sáájì táwọn malikí ọmọbìnrin o eŋti àwọn kan nu wọn sọnù tọ ìgbà tí ìmáàmù Malik sọ kí ẹ wípé àtàbọ̀dù nígbà wọn ti ní ká fọ lẹ́ẹ̀mejì yẹn ó túmọ̀ sí pé wọ́n ní ká ká ká fọ igbá dájá kẹnu bọ̀ nítorí àti fi fẹ̀sìn ni kò mú tó nítorí pé at-ta'lil bit-ta'abbudi ajzun fil-istidlal nínú ṣẹ̀ríà ká máa léǹkì gbogbo nǹkan mọ́ pé ẹ ọlọ́run pé ká fi sin ọ ọlọ́run pé ká fi sin ọ we don't know the meaning. Ah ọ̀lẹ́ni nínú mímú òfin ṣẹ̀ríà torí wọ́n sọ pé al-aslu fil ahkami at-ta'lil nta nílò nínú gbogbo òfin ni pé a sọ reason reason gbọ́dọ̀ wà fún gbogbo nǹkan a mọ̀ àbá mọ̀ but títa a bá mọ̀ a sọ àmọ́ ká sọ pé ẹ wà wà wà wà wà wà sababu fi dhalika ta'abbud ah, iná ni Ibn Rushd nínú bidayatul mujtahid ó ní gbogbo gbàtẹ́ bá ti rí sí àwọn fuqaha tẹ́lẹ̀ ń sọ pé wal illatu fi dhalika ta'abbud wal illatu fi dhalika ta'abbud ntọ́fà ni kọ́lọ́n fi ọlọ́ni ká fi sin ó ní ọlọ́ni ká fi sin àmọ́ ntọ́fà ju pé ẹ sá fi sin mí lọ ó ní faqad a'yahumul amr nǹkan ju agbára wọn lọ ni ìgbà náà sọ pé ta'abbud. torí ẹ kí ló burú nínú ká sọ ọlọ́run tiẹ̀ ní ká fọ́lẹ̀ kan kò ní ká fọ́lẹ̀ méjì kò ní ká fọ́lẹ̀ mẹ́ta ẹ méjì kan ló ní ká fọ́ torí ká ẹ lè bá a mọ bẹ́ẹ̀ gbin rẹ̀ sí lágbàá tó tẹ̀mọ̀ ká lè sọ bá so atúmọ̀ sí ká máa ń tọ́fà tó fi jẹ́ méjì bọ́tẹ́ nìkan lè sọ yín pé ah bẹ́ẹ̀ gbin rẹ̀ sí lágbàá tó ọlọ́run ọba ọba ní ká fọ́ nígbà àádọ́rin seventy ni ọba wí àwọn ti pé ńgbà tí o ti wí bẹ́ẹ̀ o túmọ̀ sí pé so ọ̀sá lè mú ọlọ́run ó lè tú láti ọlọ́run gbé jó wí sá méje náà nígbà àyà ẹnìkan sọ pé èwo lọ́wọ́ n'inu nínú ẹ̀gbin ìgbẹ́ egbin ẹnu ajá akara ike a ìgbẹ́ ni nàmbà wán nínú tó máa ń categorize àwọn ẹ̀gbin bó wa alẹ́ ti sọ tí wọ́n ti ní ká bó wa ni tí o tó nǹkan wọ́n sì ní ká fún un nígbà tó ju nǹkan tó jẹ́ gbin gangan gangan àgbà lọ. a sọ pé ó lè hàn táwa gbígbẹ lọ́ga jù ọlọ́run wa fi ń hàn wá pé ń tá a mọ̀ tó sẹ́kù alẹ́ gbin ẹnu ajá tuntun ilé ń lọ pẹ̀lú ìjọba òṣèjẹ sọmọ àtọrọmọkùnrin labọrọmọtì ẹ jíyàn sẹ́yìn ọkì tí ajá ni tó yé tó ọlọ́run mọ̀jọ kájọ́ kan náà tọpọlọ rẹ̀ dorí kodò tòrọ àwọn tọpọlọ wọn dorí kodò wọn tó ń hmm, wọn tó máa kí ti ajá bí kẹ́ gbá lẹ́nu kí ni mú ń bẹ̀ tó eléyìí fi hàn wá pé ntí ọ̀dà ń kọ́ ọ̀dà ni ọ̀rọ̀ pọ̀ débi hẹ́n lórí àdéhìí ṣùgbọ́n léde kúkúrú káàgé kéékèèké ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó ń sọ̀rọ̀ ajá ń bè ó túmọ̀ sí pé ajá ń bẹ láyé Ànábì sallallahu alayhi wa sallam kọ́dà níbẹ̀rẹ̀ sí Islam wọ́n pa láti pé gbogbo ajá ni kẹ́ pa bẹ̀rẹ̀ sí lé gbogbo ajá ká Mádínà sẹ́mi pé sẹ́bà ti lè dójú lé nǹkan kan gbogbo àwọn fámìlì rẹ̀ lọ́wọ́ ti rí yín ó tulẹ̀ pé bàbá májámájá ló ń bọ̀ yìí ajá kan wọ́n máa gbóòórùn rẹ̀ nù rìn yín pé eléyìí ó mú mi tó bẹ́ẹ̀ àwọn sábẹ́ wọ́n ní gbogbo ajá làwọn mú làwọn pa nígbà tó yá tó dàrin kan anabi sallallahu alaihi wasallam ni ó tó àyàfi dúdú nìkan ajá dúdú kirikiri nìkan ni kẹ́ ẹ máa mú pa ní àwọn sábẹ wa béèrè ká ah, máa bá lò àsùwọ́dù nínú àsùfẹ́rì kí ni ìyàtọ̀ dúdú àti yẹ́lò anabi sallallahu alaihi wasallam ni al-aswadu al-bahimu shaytan ajá dúdú birikiti ń èso ni oníkẹ́ máa pa eléyìí sẹ́kù títí jọ́gbìn dà sí yàn àlọ́ fàájà dúdú kan ó tún lọ́ọ́ fi kọ́lé pé ń bọ́ sọ́lé kíní kan tó wá wà níbi ojú rẹ náà òun náà tún dojú ojú ti wá o kíní kan tó wá wà bí ìpéǹpéjú rẹ náà tún dojú tó tún máa dìmù ǹjẹ́ ní kọ́ ọpa tó ń tún fún lóúnjẹ túmọ̀ tí kò takò lànà ọlọ́ọ̀ni yẹn so wọ́n ní dúdú wọn máa pa ni àwọn wa ní sọ pé no àwọn ọmọ yàtọ̀ ajá dúdú ajá all dogs are out wọ́n ní dúdú pèrèkìtì ṣẹ̀tọ́nù sẹmẹ́rìnà wà ámẹ́nà agbo àgbàgbọ́ ni. tọ́ ìjẹ́ tó bá rí báyìí ajá wà láyé anabi muhammed sallallahu alayhi wa sallam. àwọn èèyàn ní ayé ìgbà yẹn wọ́n máa gbìyànjú láti wá omi tí wọ́n lò fún sẹ̀mí. a sì máa ṣẹlẹ̀ ètò ń ti kí wọ́n ṣe wàhálà wá omi wọ́n á máa gbómi kalẹ̀ síbi tó ti kó séèsì kájọ lè tẹnu bọ̀. sontori pé bíyàn bá sì mà dájọ́ nǹkan kan ó sì ti kó ṣe ní tí ọ̀sà kó ní tí ọ̀yẹ́ kó ṣe tuntun máa ti mọ̀ pé tájá bá ti tẹnu bọ̀ tó ti wàhálà tí wọ́n ti tán fi rómi yẹn wọn ní gbèsè bí tájá ò sì lè tẹnu bọ̀. tòtí ìbá ti mọ̀ dájọ́ yìí ẹ̀rí pé omi rẹ̀ tó bá ní yóò gbé pamọ́ yóò gbé sọ́nà dídìn níbi tájá ò sì ní lè tẹnu bọ̀. àdìsí ti tuntun mọ̀ sí pé àwọn ajá wọn máa gbìyànjú láti wọ ibi táwọn èèyàn wà. ìlàjà ńlẹ́ ìyẹn èsì ajá òpé kájọ náà wọlé rẹ̀ màlẹ́kà kì í wọ bí tájá bá wà òpé hàn gbogbo ìgbà náà là ní rájá nítòsí rẹ̀ ẹ̀ńkájá ọmọ màdéèsì kan ajá òsì fẹ́ mọ̀ pé wọ́n kó ìra òun tó ń bá ti rí ní tí ó gbé jẹ nílé rẹ̀ yọ wọ bẹ àbí tí máa ń rò pé tí wọlé sùtẹ́ ọ̀pọ̀ náà ni ọ̀sán àná yẹn à ń bẹ lọ́n kọjá púpọ̀ ní ti sábà bí kí mọ̀lẹ́kọ̀ ọmọ wọlé nígbà tẹ́ ìmọ̀ ọmọ gbé wọlé gbà tẹ́yìn ọmọ gbà tí ọ wọlé torí tẹ́ ẹ bá ti rí tàìrí ọkẹràn. tọ́ ajá wọ́n ní tó bá kẹnu bọ́nú gbá nítorí pé èyí tó wọ́pọ̀ jù òun náà ní kọjá yìí pé àwọn èèyàn dàmí sí gbà. ṣùgbọ́n tó bá tẹnu bọ inú drum inú baaf tó sì kí wọ́n da mi sí ń kọ́ anabi sallallahu alayhi wa sallam èyí tí wọ́n tọ́ka sí fún wa ń bí ni pé tó bá tẹnu bọ nù ìgbà. eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀gbin díẹ̀ ó lè lapa lára omi díẹ̀ ṣùgbọ́n ẹ̀gbin díẹ̀ kò lè lápá lára omi púpọ̀. àyàfi tó bá ṣe wípé wọ́n dárúkọ igbá i'tibatan la qasdan. wọ́n kà dákọ̀ rẹ̀ pé hàn tó bá kẹnu bọ́nú ìgbà omi yín kì ti gbá gan gbà lérò omi wọ́n gbà lérò fa yakuna al-maqsudu إذا wàlàkẹl kẹlbù في ماء أحدكم، ولو كان kàna لكان ذلك هو الحديث. hàdì. tọ́ba kó mi là nàbì sọ̀rọ̀ àti lọ́nà gbà lérò ni wọ́n bá sọ pé tọ́ba kẹnu bọ́nu mi ṣùgbọ́n ìnáà ni wọ́n sọ wọ́n túmọ̀ sí pé èyí tó lè lápá lára rẹ̀ náà lómi tí ọba pọ̀ jù àmọ́ tómi bá ti pọ̀ jù rárá o kò lè lápá mẹ́. pédẹ́lì wípé tómi máa ń bẹ tọ́jú omi adágún tí omi yẹn pọ̀ tájá bá pọ̀ pọ̀pọ̀ tí wọ́n á mú mi ń bẹ̀ eléyìí òkú ká má sàlù alá ń bẹ̀ òkú ká má wẹ̀wẹ̀ dáná bá ń bẹ̀ nítorí pé wọ́n wá nínú àwọn hadith nígbà Ànábì sallallahu alaihi wasallam wọ́n dúró fi hawdin min al-ahawadi bayna al-madinati wa makkata. nígbà tí wọ́n lọ sí Mẹ́kà wọ́n dúró níbi àwọn omi adágún wọ́n ti sàlùwàlá ń bẹ̀ àwọn sàábé sàlùwàlá ń bẹ̀ ẹnìkan náà àwọn sàábé wọn béèrè pé yá sahibal hawdi hal taridu àhàwọ́bọ̀kẹ̀ sìbẹ́ wọ́n bàbá tó ní àwọn omi pọ́ùn wọ̀nyí báyìí. tí àwọn ẹranko abìjà ǹjẹ́ wọn a máa wá mu nínú àwọn omi rẹ̀ ibi bí? Ànábì sallallahu alaihi wasallam ti ní ọ gbọ́dọ̀ dá lóhùn àbí òye wa ọ gbọ́dọ̀ dá lóhùn kálukú ti sàlù ara wọn so eléyìí túmọ̀ sí pé tómi bá pọ̀ ajá ò lè kíkẹ́nu rẹ̀ torí ẹ̀ ló ṣe pé la tasalu an ashiya in tubda lakum tasu'kum ń béèrè ń pa àwọn nǹkan tó ti fún àwọn máa fi hàn yín ọgbà yín lọ́kàn jẹ́ tẹ́wàá lọ fa wàhálà fáwọn ẹrú ọlọ́ tó eléyìí túmọ̀ sí pé díkọ́ àtìbẹ́ àwọn ẹranko àbìjà àwọn ọmọ ẹ̀yà ajá náà ni torí ẹ̀ ní wọ́n sọ pé ọ̀dà ìwé ló burú jù nínú ajá àti kìnìún ajá àtẹkùn ajá àti kòkò sẹ́ẹ̀mà sẹ́ẹ̀mà fáwọn kìláàbùn wàzíyàdà ẹkùn kìnìún ìkòkò sẹ́ẹ̀mà pé ajá làwọn plus kí ni ajá ń ṣe táwọn ní ìsìn kà sí wọn first class tún ni torí ẹ̀ iná sọ yìí pé tá a bá sọ yìí pé tájá bá tẹnu bá bọ́ á dànù á fọ́nù ọ̀kan nínú rẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀kan nínú rẹ̀ pẹ̀lú èpè ajẹ́kítọ́ agbẹ́kùn ńkọ́ tó bá jẹ́ kìnnì ńkọ́ tó bá jẹ́ ìkókó ńkọ́ tó bá jẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ńkọ́ síbẹ̀ náà láti ọ̀rọ̀ ń bọ̀. tọ́ eléyìí ọjẹ́ gbàgbọ́n bẹ́ẹ̀ ṣe rí torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ àwọn afá yòókù tó máa ẹni tó bá sọ pé gbìn lajá wọ́n ní haram ní ká jẹ kìnìún haram ní ká jẹ ìkòkò haram ní ká jẹ ẹkùn haram ní ká jẹ kọ̀lọ̀kọ̀lọ̀ ìwọ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àmàlìkíyà wọ́n sọ pé mọ̀kúrò ní torí wa torí ẹ̀wọ̀n fáwọn fámìlì ajá náà gbogbo wọn ẹ̀mọ̀kúrò ni akórira rẹ̀ ní kéésì wọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wọn ẹ sì mà níbi tí wọn lọ pa kìnìún wa fún bẹ́ẹ̀ jẹ́ abẹ́ nìjẹ́ tẹ́ bá jẹ́ màlẹ́kíyá bẹ́ẹ̀ jẹ́ náà nítorí pé wọ́n sọ pé al-karahatu dalilul jawaz bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà al-karahatu dẹ̀lílù jẹ̀wà akórira nǹkan ó túmọ̀ sí pé a lè ṣe kò burú ká ṣe akórira rẹ̀ àmọ́ tó o bá ṣe kò burú tí wọ́n sọ pé al-karahatu dẹ̀lílù jẹ̀wà tọ́ ǹjẹ́ tájà bá tẹnu bọ inú gbá ẹnìkan nu yín kọ́fọ́ lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀mejì ìje kọjá pẹ̀lú ìpẹ́ wọ́n dárúkọ ìpẹ́ ń bí nítorí wípé wọ́n ní ẹ̀gbin tí ń bẹ lẹ́nu ajá tí ń bẹ lára tọ̀ rẹ̀ ó ní agbára bébí wípé tó bá fi lè kan igbá ọkàn abọ́ yóò sì lè má bẹ̀. kò sí tó lè yọ àfi bí èpè. àbí nǹkan tó ṣe pò yí torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ kíkẹ́ fi pẹ̀fọ́ ó sì ti dájú lónìí lọ́dọ̀ àwọn tó ṣe ìwádìí ìjìnlẹ̀ náà nínú sáyẹ̀nsì àwọn tẹ̀sẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀nu wípé tí ìtọ́ ẹnu ajá bá kankan bẹ́ẹ̀ bá fọ́ fọ́ fọ́ tẹ́ fomi lásán fọ́ gbígbà gbígbà tẹ́ ẹ̀ da super glue tọ́ da sómi tẹ́ wọ́n á da mí lé lórí ẹ̀ tẹ́ mọ̀ pé wọ́n kàn máa wòye ràn ni. nítorí bá dì mú ti dì mú nù àmọ́ tó bá sọwọ́ bí tí ìpẹ́ ti dáa tẹ ẹ wá kẹ̀kẹ́ onírin sí super glue yóò di ayé òní sí yóò sì ní kí nù bẹ́ẹ̀ náà ní tó ẹnu ajá so nítorí de lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ní kẹ́ẹ̀fì ẹ advance word kan lẹ́yìn wà nísìn a máa lo ìpẹ́ a máa nánánà kébúrú ẹ̀jẹ̀ ẹkú jẹkújẹ ẹ̀jẹ̀ ilẹ̀ bá jẹjẹkújẹ sẹ́yìn náà dájá tẹ̀jẹjẹkújẹ tẹ̀ ń hùwà ajá tẹ̀jẹjẹkújẹ tẹ̀ ń ṣèṣe ajá bàlá tẹ̀lé ń mú ìlà ànfọ̀sọ̀kù ọ̀sẹ̀ntẹ́rì bú àgbórí ara yín o wúlò ahùn náà fi tọrọ àwọn àti gbogbo olú ti yín ẹ̀sì táì rẹ̀ kò síbi tí yẹn ti lè rí pẹ̀ ẹwé pẹ̀lú ọ̀dúború kí ló burú bẹ́ẹ̀ sì wọ́n dá rẹ̀ ni wọ́n tà fún yín kẹ́ ẹ ló ń fọ ìgbà yín. òwúlẹ̀ ọ̀hún nàbí turọ́ọ̀ ìgbà kan sọ pé alákọ̀ọ́kọ́ ìgbà kan sọ pé tìgbẹ̀yìn ìgbà kan sọ pé kọ̀bá àjẹta kọ́kọ́ kọ̀bá àjẹtì gbẹ̀yìn ìyẹn ní pé àyè gbà ọ́ láti fọ́ bóyá ńgbà tó bá kọ́ fẹ́ fọ́ pẹ̀lú èpè àbí kó sì jẹ́ pé ti gbẹ̀yìn ni but ti bẹ̀rẹ̀ àbí ti gbẹ̀yìn kìí ti sàárín ti bẹ̀rẹ̀ tàbí ti gbẹ̀yìn wọlé ẹ̀ṣẹ̀ kọ́kọ́ fífẹ̀ fọ́ yóò fún ọ láǹfààní àti pé gbogbo fífọ̀ yòókù ọmọ jẹ́ sísìn nù fún un wọn lọ kọ́ fọ́sẹ́ sí o ọsẹ ó túbọ̀ jù ó máa sínkì tó di ìpẹ́ ṣùgbọ́n tá a bá rí ìpẹ́ wọ́n ní alẹ́ lo shay'an khashinan nítorí bá yí bí ká wá kẹ̀kẹ́ onírin àbí nítorí bá jọ bẹ́ẹ̀ tó so kító náà bá mú nǹkan yọ̀ máa há ni alẹ́ lo láti fi fọ́ sísọ sáà nàbì sallallahu alaihi wasallam sọ pé ká dànù fàyọrẹ kù pé ká dànù eléyìí kárí omi àbí ní èso omi o ṣùgbọ́n pàtàkì náà olùmọ́ni áá ntí wọ́n tọ́ka sí tí wọ́n sì sọ nínú àwọn rìwáyà mi nípò mi àmọ́ tó bá jó òróró tọ́jú epo káwọn àdánù àbà tá àdánù sẹ́yìn ọ̀dánù ẹ̀rẹ̀ dáhùn ah inú gbá lọ́wọ́ gbogbo ẹlẹ́mẹ́ntì gbò kan lọ́wọ́. inú gbálọ́wọ́ ó lè jẹ́ ìdajì ìbò inú gbálọ́wọ́ ó lè jẹ́ ìlàrin ìbò bẹ́ẹ̀ dánú gbogbo ẹ̀ bá fọ́tí náà ni o fẹ́ràn pé <laughs> ọlọ́run kọ́ sànù wá torí kéńgbà mi àìlówó ìmọ̀ ẹ̀jẹ̀ yẹn ò ti ara kan yóò kàn máa kára ro ọlọ́run ẹlòmíì <laughs> tí ẹ bá wọ ta ẹbí ẹlòmíì èèyàn máa wò pé bóun bàbá yìí ṣe ń gbádùn gan ẹ́ níṣì láti bí àròjẹ títí dé sáàbù ẹ sáré pé wájú rẹ kájọ ni ó sì fajúro nǹkan tí o tó nǹkan ọmọ kanra ni ẹ ti lẹkùn dáadáa ẹ ti gbájú. àbá lórí kíni wàláì wàhálà yẹn ó ti pọ̀ jù pé sáì lówó náà wàá lọ fa gbogbo wàhálà báyìí. tó bẹ́ẹ̀ náà ni tó yà pé pò ń bẹnu gbá. ajá wa kẹnu bọ̀ wọ́n wá já fa ọ wá à sẹ́rí ẹ ǹjọ́sẹ̀lẹ̀ mẹ́ẹ̀ oníkẹ́ máa dá dá kí nínú kọ́dà tó bá fún dọ́gbù owó yọ subhanallah so àdánù bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀sọ̀ bí kò bá àmọ́ jomi lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan ẹgbẹ́ àwọn máa máa ní kan omi gan-an tí ní ká dànù kìí ṣe nítorí pé ó dẹ̀ gbìn àwọn àwọn. àmọ́ Islam ti dà á pọ̀ jù ọ̀rọ̀ tá à ń sọ ní bi nípa iná ni igbá igbá bí abọ́ àní abọ́tẹ́ fi fọmọdé àbí òye wa sòtò wá pé òróró gan lọ́wọ́ àbẹ̀rẹ̀ gbogbo ọ̀jẹ̀ tẹsán kí ẹ̀yin ọmọọmọ fẹ́ dànù ẹ̀yin ọmọọmọ fẹ́ yapa ṣùgbọ́n ntọ́sẹlẹ̀ ló mú yín fẹ́ dànù tó eléyìí kò sí tó burú mbẹ. tọ́ ǹjẹ́ tó bá jẹ́ pé ẹlẹ́dẹ̀ ní kọ́ o wọ́n ṣẹ̀ ẹlẹ́dẹ̀ náà ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam ń dákọ̀ ẹlẹ́dẹ̀ náà al-Qur'ani aw lahma khinzirin so abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ tẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ tọ́ba yẹ pé ẹlẹ́dẹ̀ ẹ sì mà pé àkínni ẹ̀gbin mélòó gan lajá ń jẹ lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ́dẹ̀ ń jẹ àwọn ọ̀gá nìyẹn so ǹjẹ́ tí wọ́n á pé ẹlẹ́dẹ̀ lọ́wọ́ akẹnubọ inú gba wa ń kọ́ eléyẹn àlófin tó sọ yìí pé ká dànù àti lófin tó ní ká fọ́nù nígbà mélòó ṣùgbọ́n a ní general òfin tó sọ fún wa pé a gbọ́dọ̀ dẹ́jú lẹ̀ ká máa wá jẹ̀gbìn torí ẹ̀ ló fi jẹ́ pé tí ẹlẹ́dẹ̀ bá kẹnu bọnú gbá a kò sẹ́ni tó gbádùn tí ó tún fẹ́ jẹ ntí kódà igbá nǹkan tó <laughs> kódà wọ́n lè má lè fi gbé nǹkan fún ewúrẹ́ jẹ mọ́ gan-an pẹlẹdẹ kọsẹdìgbàtà bá rí gbẹlẹnu ẹlẹdẹ náà ká tó mọ kíkìnì àbí òye wa torí pé òun tẹ́lẹ̀ náà kí ni wọ́n á ká ìgbẹ́ náà ni wọ́n á ká ìtọ̀ ni wọ́n á ká pọ̀tọ̀pọ̀tọ̀ tí ọmọ alá tí ọmọ pọ̀ ah, alhamdulilayi tó fi wá mùsùlùmí hmm? nǹkan tẹ̀yìn rí tẹ̀ ń sá làwọn kan yọ bọ́ọ̀kù tì tí wọ́n délé oúnjẹ tí wọ́n á gbé ẹgbẹ́ bá wọn wẹ́lẹ́dẹ̀ subhanallah. káṣẹ kọ́nà ò sí lé wọ̀ ẹ́ dákun wọn náà kàn rẹ́ ẹranko kan tí wọn nù gbẹ́ ti ńlá ọwọ́ á pé ìlọ́fẹ́ kún ọba ọdún àsọkùn ní sọ̀rọ̀ fi jẹ́ kó adúpẹ́ fọlọ́n tó so á mùsùlùmí ẹ tètè mùsùlùmí orí wọn ẹ tètè pé. nítorí pé báwọn ṣe ń ronú ìsàlẹ̀ bàtà ọpọlọ wọn máa wà ìwà mùsùlùmí iwájú tiẹ̀ lọ́pọlọ rẹ̀ máa wà kó tó ṣe nǹkan yóò ti rò àmọ́ àwọn tiwọn ìsàlẹ̀ bàtà ni ọpọlọ ńká ni kò lè ríran so di eléyìí bá gbá wa ìta àmọ́ ni kéde torí àdéhìí yìí o torí general principles of sharia àdánù láti fọ́ tí ì mọ́ àpọ̀gbá tí ì mọ́ ẹ̀ẹ̀kan láfọ́ tó fi mọ́ ni alihamudulilayi ọgbà káfọ́ nígbà ọgọ́rùn-ún ni kó tó mọ́ alihamudulilayi bó tilẹ̀ jẹ́ apá kan nínú àwọn wa sọ pé lé wọn ni alxenzeeru kalbon waziyada wọn nítorí pé ẹlẹ́dẹ̀ sẹ́rìm ajá ni plus. àwọn jọ́sìn nínú kò sẹ́rì tó sọ pé ká fọ́ iye ìgbà báyìí á mọ̀ fọ́ sí èèmọ̀ ni wọn nítorí walxenzeeru alxenzeeru laysa kalban ẹlẹ́dẹ̀ ìtajà wọ́n kọ́ dé ká náà fi hayati nabi. sallallahu alaihi wasallam ẹlẹ́dẹ̀ ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam ìbá wa ṣe pé ajá ni ẹ̀yin kọ́ ẹ̀kọ́ ànábì iru alaihi wasallam gbẹ irú ìdádẹ́fẹ̀ ṣe fájá náà lọ́yẹ̀ kẹ́ ẹ̀ ṣe fẹ́lẹ́ yìí rárá o torí tọba ọba ma méjì bá wa kẹnu náà ẹ̀mí ló lẹ́fọ̀ fourteen bá wò méje náà lẹ́fọ̀ àyàfi tó bá jẹ́ pé ọ̀kan ti kẹnu bọ̀ ẹ̀fọ́ tẹ̀sí ń fọ́ tá ẹ̀fọ́ tẹ́tẹ́ tó dá mi sí lọ́kàn tó kẹnu bọ̀ ẹ̀sùn bẹ̀rẹ̀ àánà kùmùlà ọlọ́run ràn yín lọ ẹ̀sùn parí omi tó kẹnu bọ̀ tó akọyin náà wá bomi ìgbésí ẹ má fi wàhálà para yín tó eléyìí ọjọba o. kí wọn á ní dájọ tájà bá fẹnu gbóyin lára wọn máa dájọ pé nu ajá ń kọ o ẹ̀gbin ni tọba fẹnu gbóyin lásọ ẹmí ló lẹfọ náà àáfọ tí ì máa. ẹnìkan kó àfọlẹ́ méje. àní fọ rárá ọ̀rọ̀ oríṣi kẹta àní fọ rárá àyàfi ká gbin lẹnu rẹ̀ jíjẹ́ gbìn ẹnu máa hàn rẹ̀ nígbà tó bá ti bọnú gbá ọ yàtọ̀ sí jíjẹ́ rẹ̀ nígbà tó bá fi kàǹkàn míì tí èsì gbà ẹ̀gbin èyí tí ó dà sára gbá ó yàtọ̀ sí tó bá fẹnu kàn wọ́ lára torí tó bá fẹnu tó bá tẹnu bọ́nú gbá tó sì ya hàn rẹ̀ àbá má tọ̀ má gbẹ̀ láhàn rẹ̀ a gbọ́dọ̀ fa igbá yẹn lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì àmọ́ tó kàn wọ́ lára àwọn ń lọ ọyọ sẹ wọn yóò mú wọn yóò mí àwọn ń fọ à aṣọ rẹ dọ̀tí. àmọ́ tó bá jẹ́ pé a rí gbẹ́ lẹ́nu rẹ̀ a rí tọ̀ lẹ́nu rẹ̀ ìgbẹ́ àbítọ̀ tó fi nù ọ́ láàrín láàfin ọ̀fọ̀ èsì pẹ́ẹ́nu ajá tó kàn án la lọ́mọ àfọ̀. mo rò pé yé wa jíjẹ ẹ̀gbin tẹnu rẹ̀ jẹ́ gbìn kò pé tó bá fẹnu rẹ̀ kàn kọ́ a máa fa bọ́ pàtó tó bá fẹnu rẹ̀ kàn lásán kọ́ máa fọ sọ́n torí ẹ̀ ẹ̀yà fi tó bá rí ẹ̀gbin lẹ́nu rẹ̀ ilé ìjẹ́ èdè kúkúrú nípa àdéṣe báyìí ilé ìtọ́ka sí wípé ajá ìṣesí yẹn máa fi lé ajá ìṣesí yẹn máa fi lé ajá ìṣesí yẹn máa kówó rà ajá ìṣesí yẹn tó yẹ ká ní àyàfi tí yẹn bá fẹ́ máa fi dẹdẹ àbí yẹn fẹ́ máa fi roko àbí yẹn fẹ́ máa fi dáran jẹ tó bá dé torí nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò burú kéèyàn ní àmọ́ kò gbọdọ̀ bá yẹn súnlé ìgbà téèyàn bá sì ní kò gbọdọ̀ fowó rà ìgbà tó tọ́ pé nǹkan ò fowó rà tó eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa ajá lẹ́yìn náà ajá ẹ̀gbin lẹ́nu rẹ̀ pàápàá jùlọ tó bá fi lè kẹnu yẹn bọnú gbá a gbọ́dọ̀ fọ igbá yẹn lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀ẹ̀mejèèjì á jẹ́ pẹ̀lú ìpẹ́ eléyìí sì ń tọ́ka sí pé wọ́n bá ti wo ọlọ́run ọba ló máa ń ṣèdájọ́ ẹ̀ ọlọ́run ló dẹ́dà ọlọ́run ló fi òfin ló fi lélẹ̀ òfin tó bá nìkan wí kọ̀ bẹ́ẹ̀ nìkan wí èyí wá sọ fọlọ́n pé wọ́n lọ dájá lọ dá màálù òfin ká fọ igbá fún àmàlú bá kẹnu bọ̀ ọ̀wá ní ká fọ́ ńgbà dájá bá kẹnu bọ̀ á sọ pé kadhalika Allahu yaf'alu ma yasha bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe máa ń ṣe tó bá wù èyàn ti bí ọlọ́run léèrè torí tó bá wù gan ó lè sọ pé téèyàn náà bá kẹnu bọ gbá o ẹ̀fọ́ lẹ́ẹ̀méje tẹ̀mọ́ pa dáràn nù tó eléyìí jẹba o tó bá ń ṣẹlẹ̀ ipa ní torí gbọ́dẹ̀gbìn lẹ́nu ni wọ́n fi ní kí wọ́n fọ igbá yẹn lẹ́ẹ̀méje báwo wá ní tọ́mùtí tó bá tẹnu bọgbá yín kọ́ ó ti mu wísíkì ó mu bíà ọwọ́ akẹnubọgbá olùfẹ́ mu mi yẹ tẹ́ mu mi wà bẹ́ẹ̀ ní mu ẹ̀mí ló lẹ́fọ̀ọ́ gbà assignment mi ẹ̀mí ló lẹ́fọ̀ gbáhùn fẹ́ẹ́dà yóò kú nù tán ẹ̀yin lẹ́ mọ̀. eléyìí fi hàn wá wípé lẹ́yìn náà fífọ̀ tán ní ká fọ̀ lẹ́ẹ̀méje méje méje méje ọwọ́ nínú nǹkan púpọ̀ nínú òfin ṣẹ̀ríà níbi wọn ní ká fọ̀ lẹ́ẹ̀méje níbi kan wọn ní ká ṣe tọ́wáàfù lẹ́ẹ̀méje ẹ̀méje làwọn ṣe tọ́wáàfù àmọ́ ń sèkọ̀ sèse láàrin sọ̀fà àti márùwà lẹ́ẹ̀méje tẹ́lá fẹ́ sọ́kù láwọn ibi tá a ti máa ń sọ́kù lásìkò hajj á méje méje méje subhanallah méje méje méje irú wọn wà púpọ̀ nínú àwọn òfin gẹ́gẹ́ bó ti jẹ́ pọ́lọ́ ń dá sánmà méje ilẹ̀ méje tọ̀ bó ṣe wọ ọlọ́run ọlọ́run bá sẹ̀lẹ́kìtì méje fáwọn nǹkan tá a wí o gẹ́gẹ́ bó ti sẹ̀lẹ́kìtì mẹ́ta fáwọn nǹkan míì mẹ́ta mẹ́ta mẹ́ta bí àlùwàlá ẹ̀mẹ́ta mẹ́ta ìfẹ́ méje méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó àwọn á ní tìtorí pé méje méje ọwọ́ nínú àwọn òfin kan fún ajẹ́ pé ogun dábàá òkè fàtíà méje ìlàsì méje lè pé àwọn ọmọ méje ga <laughs> tó eléyìí àfa àdáda lẹ̀ tó ntòfin ṣẹ̀rí àbámu wa tó sọ pé méje méje ni. e ọba sọ pé méjì àní pé méjì o tó eléyìí túmọ̀ sí pé kò sí lọ́wọ́ wa kọ́tẹ́kọ́ aláàmà nọ́mbà ntọ́nà nọ́mbà kò sí lọ́wọ́ wa kàmá nọ́mbà ntánàbí wa Muhammad sallallahu alaihi kò nọ́mbà kátàkì èsì bẹ́ẹ̀ ọwọ́ nù rìwáyà mi ìgbà nàbí sallallahu alaihi sọ pé wàá wa'affiruhu thamina bit-turab ikpe tó bá dòrí ẹ kẹjọ kẹfì pẹfọ wọn tún fi hàn bẹ́ẹ̀ pé mẹ́jọ láfọ̀ tura ni imaamu shafi'i rahimahullah làwọn ti mú pé ẹ mẹ́jọ láfọ̀ nínú kọ́ọ̀lù kan lọ́dọ̀ méje mẹ́ta mẹ́sàn-án àbí mẹ́tàlá àbí ẹ̀bẹ̀ lọ́rì kankan ka àwọn kankan wà nù sẹ̀rí àbáyẹn àwọn olùmọ́ni gẹ́gẹ́ ti wá nínú àdéhìí Ummi Atiyya igbe ńgbà tó ma nabi wa Muhammad sallallahu alaihi wa sallam tọmọ rẹ̀ kan sáláìsì àwọn obìnrin tí wọ́n wẹ ọmọ yẹn ọmọbìnrin ni àwọn obìnrin tí wọ́n wẹ anabi sallallahu alaihi wa sallam sọ pé ìhùsìn náà ha dáadáa ẹwẹ lẹ́ẹ̀mẹ́ta aw khamsan tàbí ẹ̀ márùn aw sábàán tàbí ẹ̀ méje aw akitara min dhalika idha ra'aytunna dhalik àbí ju ẹ̀ méje lọ́tọ̀ ẹ̀ bá rí kọ́ tọ́ bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn olùmọ́ni méje tí wọ́n bá tún fi kún àfikọ́ yà parí sí mẹ́sàn tí wọ́n bá tún fi kún àfikọ́ parí sí mọ́kànlá tí wọ́n bá fi kún àfikọ́ parí sí mẹ́sàn kọ́sá jẹ́ pé ń parí sórí nọ́mbà tí ò ṣe pín fún méjì. ẹ̀rí kínú ẹran ràkúnmí náà tó fẹ́ pa fúnléyà èèyàn méje wọ́n lè jọ pa àbẹ́ ẹran màálù èèyàn méje wọ́n lè jọ pa òwe lẹ́yìn túmọ̀ sí pé méje méje yẹn. tó wọ́n ní àwọn o tí ò ṣe pín fún méjì tó yẹ pé ìṣẹ̀rí à ń sẹ̀lẹ́kìtì nọ́mbà yẹn kì í ṣe èèyàn ló ń sẹ̀lẹ́kìtì ọlọ́run àbá inna Allaha ta'ala witrun yuhibbul witra ọba àtú lọ́lọ́n ó sì nífẹ̀ẹ́ sí gbogbo ní tó bá jẹ́ nọ́mbà tí ó ṣe pín fún méjì torí ẹ̀ ló ti ṣe gbogbo àǹkan tó ní nọ́mbà nọ́mbà nọ́mbà àwọn ọmọ sábà sọ mẹ́ta márùn méje mẹ́sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò túmọ̀ sí kíkẹ́ nìkan kan kìrìyètì àdúrà rọ̀ kan fún ọ fún àwọn ọ̀sọ̀ fún ọ pé méje kan ló ṣe àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ eléyìí jẹ́ ìwọ̀nba tá a fẹ́ sọ nípa àdéjì ọlọ́kọ́ràn á lọ lórí àti gbàgbọ́ yìí súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀ràn á lọ lórí àti máa fi ṣe wà hù kó sì wà lọ́kàn ìnà ìjọ níbi ànábì Muhammad sallallahu alaihi wasallam lódodo subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. نعم ابن تريلية ابن تريل حديث أبو سعيد الخدري رضي الله عنه كان نبي صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء أنتم ما تلفن كمي مالومي إنك قولي صدقين lópin ìgbà tó bá ti pé tó kọ́ ló yẹn kò yí kọ́lọ̀ rẹ̀ padà kò yí àádùn rẹ̀ padà kò yí títọ́wò rẹ̀ padà bẹ́ẹ̀. Àwọn àwọn ọmọ ikọ́ ké fati alẹ́ méje kò sínú ẹgbà wọ̀rọ̀ ó ké fati àti bẹ́ẹ̀ nítorí wọn ná ẹgbà wọ̀rọ̀ nítorí báwọn sábẹ́ tẹ ẹ rí yẹn àwọn ni wọ́n gbọ́ súnà ànábì yẹn jù nítorí sí sí kò sínú àdéhùn náà. máa jẹ́ pé bóyá ìgbà tí a fẹ́ ṣe àwọn àti àbáyé jẹ́ pé kò tu. ìgbàgbọ́ sí ìgbà ní àwọn ìgbà lórí àdìsí kó máa parí ẹ̀sìn. bí ìbàdà tó bí ìbàdà tó. bóyá fún àgbẹ̀rẹ̀ rẹ̀ àti bóyá fẹ́ ṣe àwọn àtìkáwò. àtìkáwò wo bí àtìkáwò ẹ ta ló wá ní kọ́ nọ́mbà rẹ̀ tẹ́lẹ̀ ní tó fi wá ń parí rẹ̀ sórí wítìrì náà ló fi jẹ́ pé ẹ máa pèjú ìwà ni àrò àrò pé nǹkan kan wà tó lè ṣe déédéé béèrè. ìwà jẹ náfìlà ajẹ pé wítìrì lọ fẹ kí ló ìwà jẹ àwẹ̀ tó fẹ gba ọ̀nà wá fílò àwẹ̀ ọlọ́run ọlọ́ ìwọ fẹ gba mẹ́ta fẹ gba márùn fẹ gba méje tó wọ́n lọ́mọ náà. Alaikum salaam. ẹ lópin ìgbà tá a bá ti fẹ́ pé kí màlẹ́kà ọmọ wọlé wọn. eléyìí náà ọgọ́dẹ náà nù dáadáa pẹ̀lú májẹ̀mú kọjá pé ẹni tó lajá mùsùlùmí nù òun ló ó ti kọ́ ajá tí wọ́n kọ́ lọ́dẹ ẹsẹ oní ọ̀dẹ̀dẹ̀ tá a jẹ nítorí wọ́n pa wọ́n ní báwo láti mọ̀ pé wọ́n ti kọ́ ajá lọ́dẹ ẹsẹ òun náà ní kọjá pé ìmọ̀ta bá lé ibi kò lé ẹranko mú yóò lọ lé mú tá a bá sọ pé kó dúró kọ́mọ lọ́mọ yóò dúró tó bá sì pa ẹran kò ní jẹ ṣẹlẹ́yìn ilẹ̀ ẹranko tá a kọ́ lọ dẹ̀ sí náà lọ́lọ́run sọ pé wa ma allamtum minal jawarihi mukallibin tu'allimunahunna mimma allamakumullah fakulu mimma amsakna alaykum wadhkuru ismallahi alayhi. àwọn ajá tẹ́ ẹ kọ́ lọ sí tẹ́ ẹ kọ́ nínú ntọ́lọ̀ fi mọ̀ yín ẹ máa jẹ nínú tí wọ́n yín pa àmì ẹ̀dárúkọ ọlọ́run ọba yìí mùkàlàbínà tó lọ sọ mẹ́ẹ̀ ó mú káwọn olùmọ̀ọ́sọ yìí pé kì í sajá nìkan la lè fi ṣọdẹ torí tẹ́ǹpì ń ṣọdẹ wọn lájà wọ̀bẹ̀ tábàlì tírèènì kìnìún bẹ́ẹ̀ náà kọ́ bá a náà wọ̀bẹ̀ tábàlì tírèènì ẹkùn òun náà wọ̀bẹ̀ tábàlì tírèènì kọ̀lọ̀kọ̀lọ̀ òun náà wọ̀bẹ̀ àmọ̀tẹ́kùn òun náà wọ̀bẹ̀ so gbogbo ẹ̀ tá a bá fi sọ de àwọn náà wọ̀ bẹ̀ so ṣùgbọ́n ìgbà tí a bá sọ ajá yẹn lẹ̀ ẹ̀ tún dà kọ lọ tẹ sọlẹ tẹrí horo tí ọlọmọ báyìí bisimilá Allahu akbar bí ìgbà tó ti pẹ́ ń ti ń dúnbò rẹ̀ ni tó bá rí pa tó mu wá tó ti kú kẹmẹ di ara sóni ó mu wá ẹ̀mí ò tí kú lára rẹ̀ ẹ tètè yọ bẹ́yìn ẹ dùnbò rẹ̀. wàlàkín tọ́ba ṣe é pé ajá yẹn ajá mùsùlùmí ni ṣùgbọ́n kèfèrí ló mú lọ ṣọdẹ àní jẹ. Allahumma ayafi tó bá ti pẹ́ni tó mú lọ ṣọdẹ yẹn nasọ̀rání ni àbí yahudi ìgbà tó mú lọ ṣọdẹ wọn wá sọ pé bismillah Allahu àjẹ. tọ́ba jẹ́ pé kèfèrí ìlànà tó lajá olóòtú lọ fi àní jẹ́ o tí kèfèrí náà bá ti jẹ́ ọ̀kan náà àwọn ahlul tó sì dákọ̀ lọ nígbà tó sọ ajá rẹ̀ lẹ̀ mùsùlùmí sọ ajá lọ mú ẹranko kan wá náà sọ ajá kọ́ lọ mú ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí torí ó lè jájà kèfèrí lọ́pa ó sì lè jájà tìyín lọ́pa wàlìyàkéyìn la yazulu bishak ńtọ́ dájú nípa jáyín ọ̀pá kankan ètò méjì ń pa rẹ̀ ní pé ó ṣèṣe kọjá kó ẹ máa lọ ilé so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ẹ sọ ajá lẹ̀ kíkí kọ́ lọ pa ọ̀kẹ́rẹ́ yìí ṣùgbọ́n nígbà tí ó di ìgalà ló gbé dé àwọ̀dọ̀ jẹ́ torí kìí sùn lẹ́ dá pọ̀ lọ́n sí yìí kàn sí kẹ́ sọ ajá lẹ̀ kọ́ máa wọ ẹranko ká pé kí ni nínú òfin ṣẹ̀rí ayé rí ẹranko tẹ́ fẹ́ pa ọ lẹ́wà bó ṣe jẹ́ nìyẹn náà àlejò sọ́la. báwọn mi ti sọ nìyẹn. ala kulli hal ìyàtọ̀ ń bẹ láàrin ìgbà tí a bá jẹ́ ẹni tó níjọba lọ́wọ́ tá à ń lò ṣẹ̀ríà àtìgbà tó ṣe é pé tọ́ tọ́ba òkàlùkù kọ́ máa ṣe bọ̀tọ̀ ọ̀ mọ̀ òfin ọlọ́run ó sì máa mọ̀ ọlọ́kàn rẹ̀ pé tí wọ́n bá ní chance tá a bá wà níbi tá a ti lè lò òfin ọlọ́run gbogbo àwọn ajá ìní bá pa bó ṣe jẹ́ nù àmọ́ kí wàá ti kó ọmọ dunnú pé à tó àwa tiẹ̀ ti firi báyìí kí sọ àwọn bá wí àwa wọn bá wí bọ́tú ti mọ̀ pé tí wọ́n bá lọ tètè pàjá kan ń mọ̀ ọ́ ni ó lè lọ ẹ̀wọ̀n torí kọ́ pàjá jókòó rẹ̀ jẹ́ àmọ́ ọmọ ọlọ́kàn rẹ̀ pé ah! tó pé hmm? àwọn ajá yìí. Pápá ẹ̀ ń sìn, a ní àbìrú pàfẹ́ lọ ṣọ́jẹ̀, ṣùgbọ́n wà ní kọ́ ẹ̀ pé bí ajáma ní ṣe náà máa fi náà, ó wá jáde kó wá lọ, ó kọ̀ dídé, ó kọ̀ dì pẹ̀lú ẹran tàbí ẹ pé ó ti yẹ kó ti pa fúnra rẹ̀. Wọ́n rí ìpínpá ọ̀la yìí ṣe àrùn ìṣáàjẹ́. Ẹ jẹ́ kìnnì. ìgbà tí èsì pé ìgbà tí ọ̀rẹ́ ara jẹ kọ́ máa jẹ nǹkan rẹ̀ sórí lọ padì aládìẹ gan kọ́ torí tà ayọ̀ tó tẹ̀. eléyìí nǹkan kò ní nǹkan kan ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú tá à ń lẹ́yìn náà ti sọ eléyẹn tó tí ó ti sú wa náà lẹ́yìn náà gbọ́dọ̀ pé wọ́n ló kọ ọyún ó kọ tó lọ́n pé wọ́n ní máa wọ́n nasrani nasrani because beautify ntọ́lọ́nkan lábò náà. ẹ̀dọ̀ bíi bẹ́ẹ̀ ń ta sí fíìmù níta tó rẹ̀ bàtà wá jí láàjọ ta fẹ́ tó súnmọ́ tó sùn bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ fọ ìtọ̀ yẹn ni without number ọ̀tọ̀ ni tọ̀ ọ̀tọ̀ lẹ́nu rẹ̀. lẹ́yìn náà ibi tẹ́yìn ti ń kírun kí ló dé tẹ́ fi sí lẹ́yìn. kò burú ẹ fọ bóyá máa rí àwọn ajá ní ìyá kó dúró síwájú ilé ní àbẹ́kùn nígbà wọn ṣùgbọ́n èmi máa kó kò sáà ti wọnú lẹ́yìn ẹ̀yin ń kọ́ abọ́sẹ̀yìn kù lọ. àwọn òkúkú mà ń tí wọ́n ń sọ náà là ń wí. ẹ má kọ́ abọ́sẹ̀yìn kù lé má. ìgbà tí ọba ti wọnú lé kí lọ́kàn yín pẹ̀lú rẹ̀ ẹjọ́ náà mọ̀ sáyé jẹ náà.

tó yé wa walagal kalbu adakhala lisanahu fil ina'i wa harrakahu ìdáhùn sọ̀nù náà àríkù sọ̀nù. kí ni àti wa sọ ní ìsìn yìí máa ti ṣe lóyìn tá a sọ àbá sọ a sọ pé nǹkan mẹ́ta o lè ti torí rẹ̀ lájá kó o lè sìn òní sínú lè yín ẹ̀gbọ́n lè gbà á àlékà rahma ọmọ bàjẹ́ kó jìnnà sílé rẹ̀ náà. àǹfààní irú èwo ló ní láti lájà. wọ́n sọ pé bùkátà ajá mú ọ àmọ́ àǹfààní àti lájà so bùkátà ṣe á mú ọ wá fẹ́ fi gba pààrọ̀ ọfẹ́ ọfẹ́ fi kankan pààrọ̀ rẹ̀ káwọn fún ọ lájà kí ọtí rà á náà nìyẹn gọ́sùn náà fi ṣeré àpèsè ìgbà tó bá sanwó ná ẹ wọ́n kó bàtà fún wọn fún ọ lájà ọ̀rọ̀ àánú ọjà ló ti ni kí wọ́n lè bùn ọ tòmátì ṣẹ̀rí àjọ ni wọ́n lè bùn ọ rí he ajá yòókù lólúwa ló kọ rẹ̀ kò lè rí he náà wọ́n lè yá ọ náà. ó bùjẹ́ báwo bóòlù náà ṣe gọ̀ bẹ́ẹ̀ wọ́n á ṣe ṣe kókò kò sí wàhálà ẹdùnbù rẹ pàjẹ. a ah, subhanallah nínú táwọn imam malik sọ wọn ní ìsìsẹ bá sọ pé ẹnu ajá ẹ̀gbin ni báwo ló ti jẹ ẹ̀gbin sebọlọ ń gbà kókó ọmọ bá wa sọ dẹ àbẹ ẹkọ ni gbàtọ́ bá mú ẹranko wá fún wa ṣé apá rẹ̀ ní èdè mú ni àbẹ rẹ̀ ẹnu rẹ̀ náà ni àbí ìsẹnu rẹ̀ ṣé ọlọ́run á ní ẹ̀fọ́ àyè ẹnu rẹ̀ kẹ́ tó jẹ́ tọ́sọ bẹ́ẹ̀ kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tó bá pẹ́ gbìn lẹ́nu rẹ̀ ọlọ́run bàbá ní ká fọ̀ torí rẹ̀ ọlọ́run ní ká fọ abọ́ ń tá a bò dẹ̀. tó láìkì ní imáàmù Ṣáfi'í rahimahullah wọn ní ẹ àìsọ kò túmọ̀ sí pé wọ́n sọ pé ẹ má fọ̀ àìsọ pé ẹ fọ̀ kò túmọ̀ tí wọ́n sọ pé ẹ má fọ́ o àbọ̀ wà nù ayé Al-Kùránì pé ẹ má fọ́ mo rò pé ó yé ẹ̀hẹ́n àìwí ó túmọ̀ sí pé ó ti yẹ kó yé yín màá pàǹgbà ń sọ pé tó bá ti ẹnu bá ẹnu gbá lásán nàám ọ̀dà wọ́n tún ní ọ̀dà tí Ọlọ́run bá sọ pé ká fọ̀ gan iná tí ó ju ẹran gan ti tó láti fọ̀ mọ́ pé iná tí ó ju gbogbo jáàmù ẹnu rẹ̀ ó ti tó láti fọ̀ mọ́ pàápàá tẹ́ ẹ bá sun ẹran ká ẹ̀kí ní ojú gbogbo gbìngbà jam ti máa ń bẹ lẹ́nu rẹ̀ yóò ti lọ. wọ́n ní pé ẹ̀sọ́ pé kẹ́yìn amájẹ ẹ̀rọ tó ń yóò bá gbé ìwò pé àti pé. ọlọ́run ló ní ká má jẹ kì í sàwọ̀ àwọ̀ akínlá já mọ́. ẹ̀rọ àti ẹ̀rọ ọba tó ní kí hmm. wọ́n ní àwọn fóònù kù tó wá kó abẹ́ pé ṣe pa wọ́n kọ́. náà sọ wọn náà mọ bẹ́ẹ̀ ti pa wọn kí lọ́wọ́ à ń jẹjẹ kú jẹ torí pé ń tẹ́ ti mọ̀lẹ́ ń béèrè àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹhẹn fọlọ ẹni tó bá ti mọ ìdáhùn mọ́ béèrè ẹni àwọn ẹran dídì tán kú ẹ mọ bá ti pa wọn tẹ wàá máa jẹ à ọ mọ bá ti pa nǹkan ọ á jẹ ọlọ́mọdé á jẹ náà. mo tó wá pé béèrè mi lẹ béèrè ni kò bá lé sí sọ náà. Mm. àtọ̀ bí kíni bí kíni ọ̀ sọ́lé di yẹn. wọn ní kọ dànù kọ dànù bá wọ ọfọ nù ni. tó o bá dá dédé bí ẹnu rẹ tó kìbọ mọ wàá dànù àmọ́ ọ̀daràn fọ ráìsì rẹ kọjá ráìsì rẹ lábàá lẹ́yìn náà ráìsì fún òtí ìsè mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ àdúgbò kọlọ̀ ó ti yé òun náà kọ̀ọ̀gbòrò kọ̀ọ̀gbòrò kọ̀ọ̀gbòrò mo mìíní pé ajá gan tẹ̀ rí ọlọ́run pa wọn náà láàka ẹ̀rù tù wọn yáà ní rice tù wọn sí ẹ̀wà tù wọn sí pé kíni kí n lajà fẹ́ kọ́ sọ ni tí wọ́n á ń wá lọ sí di ráìsì wọn bí àbẹ́rẹ́ bẹ́ẹ̀ so òtúmọ̀ sí àwọn náà common sense kínkínní tọ́lọ̀ fún wọn wọn náà eléyìí ń wọn bá rò wọn bá sè náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت